ibi ni ọ̀rọ̀ sí mọ́rọ̀ báyìí rọ̀ báyìí kí déédéé tọ́lọ́ bá fẹ́ rọ̀ tọ́ba ti tó ló sọ kù tí ó bà sí ìtò ta ló ń tọ̀ wallahu yahkumu la mu'aqqiba li hukmi ọ̀dàjọ́ ní kẹ́mì kó tún wá tọrọ yìí so gbogbo àwọn nǹkan fẹ́ ká gbọ́ yé ká gbọ́ yé intanet wà jẹ́ náà simple ṣùgbọ́n èsù ti lọ ọkọ̀ di nǹkan mìíràn ti ń hàn wá ní ń tọ́ ọmọ wa lójú wa nítorí wípé ẹ̀mí ń bá ọkọ lọ́rìn láti pé bá a ti tó kúrẹ́ náà ìṣonú mọ́tò kọjá o ẹni ká kó ara àti ọmọ gbóòrò sórí ẹ̀mí ó dìtẹ̀ lójú tí nǹkan ti rí bẹ́ẹ̀ lójú a àwọn tí máa ń mọ̀sọ̀ méjì ló pín àdìjẹ̀nú kọ̀ọ̀kọ́ a sì sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òmùlómù ni brazil àti pariwo lọ́jọ́ àkàlẹ̀ lọ́jọ́ ọ̀gẹ́gẹ́ bí ẹ̀kí owó máa la lọ́tẹ̀ tọ́lọ́run ìwọ̀ tó ń fẹ́ brazil ẹni tó o ti ń pè ọjọ́ ẹni tí wọ́n mẹ́rin ti ń jẹ́ o ti ń pè ẹ̀kí la lọ́tẹ̀ kí ẹni ka òpó ná òpó ná yóò tún máa jẹ àwọn títún jẹ bóyá fóònù ẹ̀dẹ́ yọ ọlọ́dọ̀ yìí náà wọ́n ní kò sọ̀rọ̀ lọ́wọ́ ojú ìdàpọ̀ lórí ẹ̀sìn wáyé ọmọ ẹlẹ́dàá àti ẹgbẹ́ yẹn ẹgbẹ́ àwọn orí àwọn obìnrin tí wọ́n lò ní wọ́n olùdókòwò ẹ̀ ló mú àgbẹ̀ ẹgbẹ́ ìyẹn ó lò ìyá ó lò ọkọ̀ láti fẹ́ yí ó wọ́n ti àwọn ìgbà pàtàkì ẹ̀ tó ti di oṣù nígbà tó ń lò ní ọkọ̀ lẹ́nu tó lè fi ọjọ́ àwọn ọmọ rẹ̀ ìṣòro tó ti di ìyá. Ìṣẹ̀lẹ̀ nígbà tí ó lọ ní ìlú tó bá dá fún ìgbà tó ń bọ̀.

bá yọrù sí kẹrí ń tẹ́ ẹ̀rọ ṣe wọ́rẹ̀ ọ̀rọ̀ هذا الحديث أخرج من أحمد في المسند وأبو داود في السنن من حديث الثوبان مولى صلى الله عليه وسلم قلت يوشك أن تداعى عليكم الأمم كما تدعى أكلت إلى أنفسها قالوا يا رسول الله قال رجل في رواية يا رسول الله أمن في النام يومين قال لا بل أنتم كثير ولكنكم تنام تنسين ولا يرجي أن الله من منكم من ولا يرجي أن الله المهابة من صدور عدوكم عنكم ولا فن في قلوبكم الوان قال وما الوان يا رسول الله قال حب الدنيا وكراهية الحب anábì ní àsìkò kan bọ̀ ẹ̀yìn mùsùlùmí tó jẹ́ pé gbogbo níjọ níjọ ayé tí wọn ò sì ìsìláàmù ohun ọ̀dàwọ́jọ lé lórí wọ́n ń lò wọ́n bẹ́ẹ̀ torí wípé ẹ̀yìn ilẹ̀ sí yíyẹ yí débi tẹ́ ẹ sọ́dẹ̀ yìí ẹlòmíì ní ó wò pé kọ̀sọ̀ náà tí wọ́n wà nìjẹun náà àti èmá àfà alàgbájá tí wọ́n ti lọ bí ìṣògbò tí è mú kìnnìkan ìjẹ́ fẹ́ sọnù pé tàùsíbùlà àdìyàn àwọn afẹ́ sọ ẹ̀sìn irọ́ nílẹ̀ ìjẹ́bẹ̀ nítorí pé àwọn kan dìde wọ́n ní láti máa sọ lágbàáyé wípé difference ti ń bẹ́ bí ẹ̀sìn onígbájá alẹ́ lágbàáyé tí wọ́n bá lè dín gbogbo owó máa tẹ̀sẹ̀ kankan náà tàbí kó ń kájú kó rí ti ń ṣe pé dìsẹ́ẹ̀mù náà ní títí bẹ̀rẹ̀ wọ̀ ẹlòmí kò ní sí jàmà torí pé wọ́n ti lé ìsìlámù lélele wọn ọba wọ́n wá rí pé ọgbọ́n kan tó kù sẹ́nà tó lè lòrò ṣé ẹ wá rí ibi tọ́rọ̀ ó ti wá yanjú ẹgbẹ́ mi ò mójútó léyìn ẹ̀yin náà mú tó léyìn ẹwà ajá àti ìsìláàmù òdodo ká máa pariwo ẹ̀rùn tó tẹ́lifí bá sọ pé ẹmú tó lè mí bọ́dà yìí ti wà mẹ́ ọ̀dọ̀ yìí síta yìí ti wà mẹ́ àwọn ọ̀fọ́nà ti wà mẹ́ ọmọ yìí ti wà mẹ́ ṣẹ́gun kan wọ́n tá ń sọ bẹ́ẹ̀ náà ni ọ́ ràn àwọn èèyàn náà méjì pé kí kí tẹ̀gẹ̀ iye wọ́n ń lò ẹni tí sì ń lò méjì ni wọ́n ẹni ọmọ fìyàn lò ọwà jẹ́ ọmọ fìyàn lò tí ń wà fún ìmọ̀kànfin lẹ́nu obìnrin kan máa ń labó kọjá wájú ìta wa wọ́n wá títàmù kan àsìkò ọyẹ́ mi ọba tó ń labó àfà kan wá rí ara àmọ́ ládùúgbò náà ni wọ́n ní ìyá arábìnrin aago tó ìlú ń dàjú nínú òtútù kí lọ́kọ́ fún gbádùn rẹ̀ báyìí táàmù jẹ́ kó kò kọ fún ọkọ rẹ̀ kọ́ dáná oúnjẹ fún àwọn ẹ̀dẹ́ ọba lọ sùn ọkà dùn bẹ́ẹ̀ ni ó ní

ẹnìkan bẹ kò sí nàìjíríà ó nìkan bẹ rẹ̀ ìyá ìwà dáa pọ̀ ọmọ ìlú tó bá ìyá ó kárí gbogbo àwọn rẹ̀ rẹ̀ ìyá náà gbogbo wọn jẹ ìyá bá dákẹ́ ní irú wò lónìí ó ń lọ́dọ̀ ọmọ ọmọ pẹ̀lú òbú ọlọ́run lọ́la before two òun wọ nàìjíríà ó ti sọ bá ń fa wa àbájúòdè gbogbo àwọn ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbúrẹ̀ ní ọba yarí ọmọ kan ní fún ọpàṣẹ fáwọn káàkiri gbé ọmọ sọ́lá tí ìlú láti sí ọ̀tọ̀ lákọ́kọ́ yanjú yùn ní a ṣètò ìyáfi nǹkan asáǹdíje àwọn ògbógbó bá kankan mọ́ tí ó mọ́ pàtẹ́ ọmọ tí àwọn ní tòótọ́ fún òbí gbẹ́yọ kan náà lọ ṣùgbọ́n òun kọ́ ibi àti ìṣẹ́lẹ̀ ìlọ ọmọkàdé níbi wa nígbà ọmọdé ohun wọn lọ lẹ̀ díẹ̀ òun wọ́n tó gbọ́ ẹ̀rọ ẹ̀ àti bàkà kí lùsí lámbí àǹtí wa ni ó lè jẹ́ ìyá bí ọmọ ṣe yarí wọn ó ní tọ́mọ́ wá jàǹtí jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ àwárí pé kí nìyẹn èsù ti fẹ́ máa rẹ́ ẹbí labalẹ̀ àwọn àgbàlagbà lọ́wọ́ mú abámu àlọ́ pọ̀rọ̀ wáàsì wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀yìn náà ó dàbá ìjọ kan àti ti dá láyìn báyìí ẹjẹ́ abàlùbọ́lọ́ ṣe bẹ́ẹ̀ lẹ́kẹ̀kan àgbàlagbà lọ́wọ́ ọkọ̀ bù ẹ̀kọ́ ni ó ní àpá ọ̀tọ̀jú asọ́rí mọ́jẹ̀ kíkọ́ lọ́gbọ́n ẹ̀rí kọ́ lọ́tẹ̀ wo ọmọ ẹ̀rẹ́ ní o ọmọ mẹ́ta mo ní kò sí ìtọ́jà fún wọn kápẹ́rú ẹ̀ nìkan ìrìn bá bí kó pé mi ọmọ ìsìnrìn tó bá ti rẹ́tẹ́ iná ẹ̀ ní ẹ̀gbọ́n rẹ̀ pé fún gbogbo wa ṣe rí kìí ṣe bá àtẹ́fẹ́ àǹtí wa ṣùgbọ́n tọ́mọ ìbá sí títẹ́ kò lè béèrè wa mọ́ láti fẹ́ sí ilé kìí ṣe torí ti ẹ̀wù ogún ti bò mí pé jẹ́mọ́ ẹ̀yà àtẹ̀kùwò dùn áfẹ́ ìsìláàmù àárídù dá àlùmùsàmà bí sọ́bìrì wọ̀tà hàmùn ẹ̀yìn olùkòkò nínú ìsìlámù ààrẹ ń fi àwùjọ o kò dé wò àti pẹ̀lú sùúrù àti ìfaradà o àti ìtẹ̀mára bàbá wa jẹ́wọ́ pé tọ́bá wa jẹ́ pé bẹ́ẹ̀ tí ń sọ tó náà ń sọ ni agbàkẹ́ gbé lọ tẹ́ bóò lójú òṣè yẹn pa wá inú yẹn kọ́kọ́ fún wa ní. bàbá yìí tá àti fọ̀rọ̀ ìkó sọ̀rọ̀ tó wà sí o tí gbogbo ẹ̀ ń gbóná tí ó fi tí ó ń ṣe. táǹkà náà ni tọ́mọ ń pè ya kò ní. bàbá tá a bá fi agídí jẹ́ ọmọ yẹn gbà fún ìyá rẹ̀ ìbíyàn ọjà tá a bá náà dá alẹ́ fún ọ tá à ń rọ ọmọ pé bí wọ́n sì ń bó ṣe ṣe ọlọ́bí àwa náà ṣùgbọ́n ń bàtà farabalẹ̀ àti pàpàbọ̀ owó níbọ̀kúbọ̀ tí ń tí ọjà dé ń bẹ̀ sáà nílé dúró dé kọ́mọ̀lọ́ jáde sí a àrójútu ọ̀rọ̀ ìgbàkàtẹ̀lẹ̀ sí èmì àti ìsásùnmẹ̀ àti aráwùrí ẹnìkan rí ìrìn àwárí ọba dé ní kájọ kájọ wípé ìyàwó òun kàn délé lọ́sí ní ìbá bínú òsáàlì kọ́kẹ́ ń borí ó sáàtì lọ báyìí bó lẹ́sì bó ń pín padà náà ebi ẹ̀yìn náà nílẹ̀ ẹ̀kọ́ à ó ní wọn kọ́ ó ní ìjí ọkọ lòun káfẹ́ lòun kó kàn halẹ̀ mọ́ obìnrin ti sọ́dọ̀ sọ́ à

present ara mi gẹ́gẹ́ bí ọkọ tí tó wọ́n ẹ̀tí duwata islam alidu da al-mustama bi sabr wa tahammul wal ilm wasilu hadirakum bima bikum tatabayyanu lakum al-umur baba ọlọ́run yọ sànú wa yọ jọ yóò di gbogbo wọn ṣẹlù ká ayé náà rẹ̀ ṣùgbọ́n ẹjọ́ mọ̀ gbogbo ẹni tí bá nílò òkè mi lọ lẹ̀ ẹ gbọ́dọ̀ pọ̀ ma náà o. kọ́dà kọ́ máa ajá tó dojúmọ́ tí òkè èdè ìkù ẹ dojú ti bàjẹ́ o o lè rí kẹ ẹ o. ìlẹ́yìn àfẹnìyàn ní ẹ̀ ó ṣe lẹ́gbọ̀n bàbá rẹ̀ ọlọ́run lòun ò ní ìdí ẹ̀ ó ṣe fọmọ Yẹ̀wúdí ọlọ́run fànàbí yọ ọmọ nǹkó nùnà dójú kúwáì ànàbí ò ní já kánmọ̀nà àgbàtọ́lọ̀ bá tó kún tán ọ̀rọ̀ jàmáà gbàrànmílà wa o àlejẹlẹ́rú o ta ni ẹ ti dẹ́rán kí làwọn àbá alágbàwù iṣẹ́ wàhálà ẹ̀yin ò ti dẹ́rán gan wọ́n ní wà àlẹ́ ìkà ńlá ìbàdàn agolùmọ̀bí ìwọ sáàgìsẹ́ ìdí mo ti rán mọ́ bẹ̀rù jẹ yékéyéké wá sí òkú ẹ̀fẹ́ ọlọ́run má ń náwó rẹ̀ fún ọmọ sì yí ókè o ẹ̀ẹ́ láti láì máa bẹ́ wà láì mo ṣe láì kí wọn tó bí wọ́n ṣe máa ń tàdó àfọ́bà wọn tó máa fi òun náà bá ń bí ọ́nà ọlọ́run bá ń fọ́ tọ́ lẹ́mi o èyí táwọn ṣe àwọn ṣe pẹ̀lú ẹ̀rí ẹ̀sìn tọ́dọ́dọ̀ ti a ní o kì í ṣe àmọ́tàràwà fi ń tẹ̀sìn kìí emotion so ọlọ́run fún àdúrò ọlọ́run sí ajẹ́jẹ́ o bàbá àdúrà náà láàmà sí kí ní ìyẹn oko tó dí ní ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ fún yìí ọjọ́ ọ̀rọ̀ 19 ọ̀rọ̀ 1984 obìnrin kan sì lọ́rọ̀ ìjáàbù ládùúgbò wa kò sí ilé ọkọ kankan ní tìtì ń gbé tẹ́ sẹ́yìn pẹ̀lú ìdí àtúntò yìí àwa máa àwọn obìnrin tí ìjọba bá wọn ṣiṣẹ́ sí id ni wọn torí pé wọ́n fẹ́ mú ọ̀daràn wọ́n sì di ìyàwó rẹ̀ a sì máa àdúgbò tẹ pé ọlọ́run ló lò wà sábàbí tí nǹkan ọ̀bá tí òfin àdúgbò náà tí àwọn ẹsẹ̀ tí wọ́n lo ìjáàbù wá tí wọ́n ti dọ̀kún láti fi wá mọ́tọ́ọ̀lù ti mẹ́lá dùgbò. púpọ̀ àwọn nǹkan ìrẹ́ ẹ̀rọ yìí ṣùgbọ́n lọ́ọ̀ ní mú lu ìdúró wà lẹ́ọ̀lọ́ ní mú lu ìdúró tí n tún sọ fẹ́ ṣàkó a bad message ẹgbẹ́ sọ fún ìyàgbò ní ìsìn inú ẹ̀mà fi wá mú kìíní kan lọ́dọ̀ àwọn kọ́dà ẹ̀ṣẹ̀ ìlú kíríkà kọ̀ọ̀ṣá adúgbò àwọn sẹ́mi ìbàjẹ́ mi fẹ́ tòkìtì wa ọ̀nà mí ń bẹ̀ẹ́ lè lò tí ó nìkan wà ṣùgbọ́n táwa náà bá ti rí àti rí báwọn tó sì yí àwa táà sì mọ̀ fáwà tó yé kéré ẹn tí òye ìlọ́pọ̀ ẹn tí òye tọ́pọ̀ ní tí ó bá kí gbọ́ wọ́n bló àbàdà ni àwọn àmàrà wọ́n sọ́dọ̀ ọba dẹ́gbà fún mọ́tò délé òtún sọlẹ̀ máwó pàṣẹ ń bònú pàṣẹ ń bònú pàṣẹ ń bònú bàbá ọmọ aná pọ̀jọ màlìjẹ̀ náà lọ ṣùgbọ́n náà tó kéré jẹ́ ọjọ́ màlìjẹ̀ náà ni kọ́lọ́jọ́ eekan sana ne kama jore obare da kun jo ja jore re jale bi hakki la hawla wala quwwata illa billah nawi so pe Now, ẹni tó ní máa ń irú àdúrà wo lè máa ṣe ó ní gẹ́gẹ́ ní ìbéèrè ẹ kọ́kọ́ ní ìfà tẹ ẹ̀rí ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ Yorùbá máa ń sọ sí wa o ọ̀rọ̀ tí ọ̀dà ni kí nǹkan dàrú máa yàn lọ́wọ́ kéèyàn máa wó lọ́dọ̀ ọlọ́run wọ́n máa wá aṣọ fọ́lọ̀ pé jọ tó bá ti gẹ̀ẹ́sẹ̀ à bàbá kí ni ìgbà wá jẹ́ kẹ́tọ̀ tó ní ọ kódà mú gbogbo ẹ̀ ló gbogbo ẹ̀ bọ̀ tó bá ti dè sẹ́ẹ̀ ní sẹ́ẹ̀ tó tó bá kó òun sẹ́ẹ̀ ní. ọgbà náà jọ̀mọ́ ẹni ìṣòro tá a bá wà mẹ́ ẹ̀jẹ̀ lọ́mọ tiwa. báyìí ni sáwọn lànà fi bàtìrọ jọ̀mọ́ gbogbo sáǹsọ yìí kọ́ lópin máa ní o ní kúta ìmọ̀kan tá a máa ń tilẹ̀kùn mọ́rí tó kù àwa nílé wa kí là ń gbé kọ̀rọ̀ sí rí nìyẹn ká sì mú nǹkan mẹ́ta yìí lọ

ومن اهتم بأمور آخرته كفاه الله همه أو كفاه الله أمر دنياه وآخرته ẹni ọba jẹ́ pé àlìkàmọ́ rẹ̀ ló kó léyà títà ń sáré kálùmọ̀tọ́lọ́wọ́ mọ́dáwò ọlọ́run ọwà kẹtàfàyé rẹ̀ àtàlìkàmọ́ rẹ̀ máa jama ọbàdàdà ọbàdàdà ọkànkà ah, ọkànkà kéèké kó bọyọ ọkàn nọmọ ya ọdọ kíhùn yóò forí balẹ̀ báyìí orí kẹ́kẹ́ ló gbórílé kẹ́kẹ́ jó ńgbà tí wọ́n ìpín àkínú tán orí ti yọ tó báyìí ó wá dé kọ̀rọ̀ wa sọ fún tí ó dé ó lẹ́nu òṣìṣẹ́ tó ń ṣe o ó lọ́mọ tí wọ́n fi ti òun kóhùn tó máa bọ̀ mọ́sáájú ìlú bá fúráìsì àtẹ̀wá rẹ̀ jẹ kò sí nǹkan mẹ́ta máa wọ́n jẹ òun jẹ́ jẹ́ kóhùn mọ́mi sí ló ń gbọ́ tẹ́ńtẹ́ kàámọ́ lókù wá mọ́sáájú kí wọ́n lẹ́yìn àwọn abẹ́ gbàgbọ́ lọ́dọ̀ ọlọ́ kọ́ máa gbọ́ tó bá dìjẹ́ pé kẹ́ńkẹ́ń tó nà wá sọ fún pé ọ̀dà sọ́lọ̀ ni gbogbo ẹ̀dá tọ́lọ̀ bá tètè máa fi ìdí ẹ̀tẹ́ rẹ̀ hàn ọ̀dà sọ́lọ̀ ni àwọn sálàfù tí nǹkan kan bá kéǹgì ní ó tẹ̀mí wọn yìí tó àná máa ń wò ní pé níbo làwọn ò ti gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́nu mọ́ níbo làwọn náà náà ti ń yọ́lẹ̀ ẹ̀dá ọ̀rẹ́ náà sọ́sọ́ àmúwa ní òru ẹja kò ní ìfà kọjá àdúgbò ìnì náìjà rárá àbí ìṣẹ́ wà lórí rẹ̀ kápọ̀ ní ìfà láti máa tó ṣe gbìyànjú ọba rẹ̀ ló fi wá tuntun jẹ́ sáàdá وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمه الله